lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam abẹ́ ọlọ́run ọba nu títóbi rẹ̀ ètò tí à ń gbọ́ yìí ọlọ́run kò sí ní sábàbí ìmọ̀nà àti ìtọ́sọ́nà fún ẹnì kọ̀ọ̀kan wa láyé bíi àtijọ́ gbẹ̀dẹ̀ alùkìyàmà nítẹ̀síwájú nípa ìdẹ̀kùn èyí tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fi sínú ààwẹ̀ gbígbà kí ẹnikẹ́ni má bàa lè ní àwíjàre wípé ìdí nìyí tóun ò fi gbà wẹ̀ ntòfàárẹ̀ tóun ò fi gbà wẹ̀ èyíkéyìí nínú kọ̀ǹdíṣàn tá a bá wà ọlọ́run ọba ti ro gbogbo ẹ̀ máa kó tó gbé àwẹ̀ yìí kalẹ̀ fatabarakallahu ahsanul khaliqin tító fún ọlọ́run ọba tó mẹ́ dáadáa ala ya'lamu man khalaqa huwa al-latiful ọba yìí màmá wàá pọ̀ kó tó dá wa abẹ́lẹ́ wọn bá ń tóbi rẹ̀ kó sì wá lẹ́lẹ̀ tí ó lè máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó sì lè máa tẹ̀lé pẹ̀lú ògùn ọlọ́run bí ọlọ́run bá ṣe ṣe ààwẹ̀ lọ́rùn àyàn ṣé gbogbo àná la mọ̀ wípé àwọn èèyàn kan ń bẹ tọ́lọ́run ṣèdẹ̀kùn fún wọn wípé kí wọ́n fi ààwẹ̀ gbígbà kí wọ́n fi sílẹ̀ nítorí pé ọba ọba aláàánú ni ọba oníkẹ́ni tí kò sì gbèrò àti fi ara níwá bó ti wulẹ̀ kó máa àwọn wo ni umul muftirun wa ahkamu àwọn kan ń bẹ lọ́sàn-án àwẹ̀ ọlọ́run ọba yọ̀ǹda wọn kí wọ́n má gbà wẹ̀ ọlọ́run ọba ó pín wọn sáwọn ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ó ń bẹ nínú ó pín wọn síbí àwọn ọ̀nà mẹ́ta èyíkéyìí téèyàn bá wá kángun sí mbẹ̀ ó jẹ́ yẹn fún ọwọ́ ọmọ ìyá mi Islam kọ́ ọmọ ìdájọ́ tọrọ mọ́ ọ ní ọ̀sán al-muftiruna fi Ramadan ala thalathati àwọn tí ọlọ́run ọba láwẹ̀ pé kí wọ́n má lọ́sàn kismun yajusu lahu al-fitru wa sawm àwọn ìpín kan bẹ ó lẹ́tọ̀ bó bá wù wọ́n wọ́n lè gba àwẹ̀ bó bá sì wù wọ́n wọ́n lè fi àwẹ̀ sílẹ̀ kí wọ́n má gbà ọlọ́run fún wọn ní ìgbàláàyè wọn ò ìpín ẹlẹ́ẹ̀kejì kismun yajibu alayhi al-fitr àwọn ènìyàn kan bẹ bí wọ́n bá gba àwẹ̀ gan ọlọ́run tún lè bínú sí wọn ọlọ́run sí lọ́ràn àyàn fún wa pé kí wọ́n máa gba àwẹ̀ wọ̀ nítorí condition àbí àìlera tí ń bẹ fún wa. ìpín ẹlẹ́ẹ̀kẹta kismun la yajuzu lawul fitr òun náà lẹ́nu tó ṣe pé kò lẹ́tọ̀ fún kó máa gba àwẹ̀ wọ̀ kò lẹ́tọ̀ fún kó máa jọ̀sán àwọn ìpín mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ní àwọn àfáà ó ní wọ́n pé àwa mùsùlùmí sí nígbà tí Ramadan tó bá ti wọlé eléyìí ṣe pàtàkì oníkálukú ọmọ ìpín tó tó bá tó bá kángun sí tí àwa fi ní máa rẹ́ nìkan tí ó máa fa gàgà ọlọ́run ọba ya lórí abẹ́ pé islam lè pọ̀ àìmú lè fi fi panú ẹ̀ mọ̀ pé ọ̀sán dà mí láàmú ni gbogbo tó rí kó fẹ́ wí pátá islam ti ní provision fún ẹnì kọ̀ọ̀kan wa pẹ̀lú condition ti ẹnì kọ̀ọ̀kan wa tí a bá bára wa tá a bá gbàgbé ìgbà tí ọlọ́run ọba ń sọ̀rọ̀ nípa ààwẹ̀ nínú alukur'an al-karim. al al أعوذ بالله من الشيطان الرجيم ولو بان ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر ولو بان أن تبادي على ري تيو لا لافيا تيا مودي بيفون abẹ́ni tó bá ń bẹ lórí ìrìn àjò ọlọ́run ní kó dá àwọ̀ yẹn padà o tó bá dìgbà mi ṣùgbọ́n gbà tó bá ń bẹ lórí ìrìn àjò àbó ń bẹ nípò ẹni tí ò ní àlàáfíà kò fi àwọ̀ sílẹ̀ ẹni àkọ́kọ́ ó náà lẹ́yìn tó ṣe pé máa ń yẹjú ìṣúlá omi fìtọ̀rọ̀ wọ́sọ̀ ẹni tí ìgbàláàyè ń bẹ ó lè fi ààwẹ̀ lẹ̀ tó bá ti fi ìgbàláàyè ń bẹ fún kó fi ààwẹ̀ lẹ̀ tó bá sì lágbára àti lè gbà gba ààwẹ̀ ń ta ní ẹni náà ó náà ní almarid ẹni tí kò ní àlàáfíà aláàárẹ̀ almarod níta gbàlérò pẹ̀lú. ẹni tí ò huwa kullu ma kharaja bihi al-insanu an haddi siha min illa gbogbo ń fi lè sọ pé lágbájọ́ ò gbádùn lágbájọ́ ò lálàáfíà irú ẹni náà ni à ń ní wọ́n ní àwọn àfa wípé ṣe fún tó bá wà nípò pé tí onítọ̀hún bá gbádùn tó bá lálàáfíà tán yóò dá àwẹ̀ náà yóò dá padà ọlọ́run ọba fi eléyìí rinlẹ̀ nínú alukur'an kirim bàtọ́lọ́run ọba ní shahru ramadan alladhi unzila fi alukur'an hudan linnas wa bayyinatin min alhuda wal furqan faman shahida minkum shahra falyasumhu waman kana maridan aw ala safarin fa iddatun min ayyamin ukhra ọlọ́run ọba parí ayà pẹ̀lú wípé gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ aláàrẹ̀ abẹ́ni tó ń bẹ lórí ìrìn àjò kó ṣe ìdápadà àwẹ̀ rẹ̀ o tó bá di àwọn ọjọ́ mìíràn eléyìí fi hàn wípé ẹni tí kò lálàáfíà nínú ṣẹ̀ríà islam nínú dẹ̀kùn tí islam gbé kalẹ̀ ọlọ́run fún nígbà láàyè o kò fi ààwẹ̀ sílẹ̀ tá a lẹni tí ò lálàáfíà wàlìmọ̀rìd thalathu halat tá a bá lèèyàn lálàáfíà nínú ààwẹ̀ ìṣesí mẹ́ta òun láwù tá a fi mọ̀rù ipò tí onítọ̀hún kagùn sí àkọ́kọ́ àyàkúnà mọ́rọ̀dùhù yẹ̀sìrà ẹni tó ṣe wípé àárẹ̀ ń ṣe lóòótọ́ ṣùgbọ́n àárẹ̀ yìí nǹkan tó fúyẹ́ ni láyà tá a sàrò bí sọ́ọ́ tó bá gbààwẹ̀ pẹ̀lú tí ń ṣeun náà ìyẹn ò kó kankan bá wàlá yakunu fitr arfakubi kazuka aliyasir bí ẹni tí kàtà kékeré ń yọ lẹ́nu awùsùdá aliyasir àbí ìfọ́rí kékeré ń yọ lẹ́nu àwọ̀wájà udars àbí eh, eyín ń dùn àbí nǹkan míì tó jọ wọn ni fàhádà la yajuzu lahu an yuftar irú ẹni báyìí kò lẹ́tọ̀ọ́ kó ní tọ̀hún wájà àwẹ̀ o lóòótọ́ aláàárẹ̀ ni ṣùgbọ́n ọ̀rọ̀ àárẹ̀ ti ń ṣe yìí kì í ṣe àárẹ̀ tó kò ní kó máa gba àwẹ̀ lápèjúwe ẹnìkan sọ pé àwọn fọwọ́ gbà nǹkan sìn ọwọ́ yìí sì ń ro ọba bẹ̀rẹ̀ sí ni lọ jẹun eléyìí kọ́ ni tí à ń sọ. So ìpín kejì ayin yazida maraduhu awo yata akhara buruhu wayashuk alayhi saw lakin la yaduruhu fàdà yustahabu lahu alfitr wa yukrahu lahu saw ìpín kejì wọn náà lẹ́yìn tó ṣe wípé ó lálàáfíà nínú àwẹ̀ àmọ́ àìsàn kan ń bẹ lára rẹ̀ tó bá fi lè febi panú fún ìjọ kan péré àìsàn yìí ó tún padà téèyàn bá wá ń wò èyí ò ní nǹkan kan ò sí ọ̀ ṣùgbọ́n ló mọ bí ara àwọn ṣe rí gẹ́gẹ́ bí ẹni tó ní àìsàn ọ̀sà ọgbẹ́ ẹnu tó ṣe wípé lóòrèkóòrè ló gbọ́dọ̀ máa kí n kábọ̀ lọ irúfẹ́ ẹni báyìí wọ́n ní kò lẹ́tọ̀ọ́ kó ní tọ̀hún ó gbà àwẹ̀ kódà akọ́ kó sọ pé òun ò fagídí gbà àwẹ̀ torí pé tó bá lọ fi agídí gbà àwẹ̀ tó bá padà lọ kóra rẹ̀ sínú ìnira ìnira ó ń jìyà àìmọ̀kan òní torí pé nu ṣẹ̀ríà Islam ìdẹ̀kùn pọ̀ ń bẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala kò fi ara ní wá irúfẹ́ ẹni báyìí yóò fi àwẹ̀ yìí sílẹ̀ títí dìgbà tí ọlọ́run ọba yóò fún ní àlàáfíà tí àwẹ̀ bá lọ tán ṣùgbọ́n ẹlòmíì ń bẹ bírú ẹni tó jẹ́ ẹni tó ní ọgbẹ́ ẹnu bí àwẹ̀ bá tún lọ tán gan ó ṣeé ṣe kó mọ̀ lágbára láti lè gba àwẹ̀ yìí kí ni nǹkan tí ó ṣe wọ́n ní kó máa ṣe fídíà kó máa bọ́ aláwẹ̀ kọ̀ọ̀kan ní ojoojúmọ́ láti lè máa fi ṣe déédéé àìgbà àwẹ̀ tiẹ̀ ẹlẹ́ẹ̀kẹta an yashqa alayhi sawm wa yatasabbabu fi darar qad yufdi ila al-halak fa hadha yuhramu alayhi sawm aslan li qawlihi ta'ala wala taqtulu anfusakum ẹlòmíín bẹ tó ṣe wípé aláàárẹ̀ ni tí ó bá lọ gba àwẹ̀ ẹ̀mí rẹ̀ ẹ̀mí rẹ̀ lè bọ́ tí ó bá lọ gba àwẹ̀ ìnira tí ó kàn ó lè ṣokùnfà kẹ́mí rẹ̀ irúfẹ́ àwọn ẹni báyìí ọlọ́run ní èèwọ̀ ni wọn ò tiẹ̀ gbọdọ̀ dámọ̀ràn pé àwọn fẹ́ gbà rárá bó ti wulẹ̀ kó mọ̀ ẹ wo ìdẹ̀kùn tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ṣe fún wa nípa àwẹ̀ gbígbà léyìí tó ń túmọ̀ pé tí a bá ń wo àwẹ̀ lọ́ọ̀kan téèyàn ò sì kojú bọ àwọn ìdájọ́ tó pamọ́ sínú rẹ̀ ó ṣeé ṣe kéèyàn máa fi ojú wo àwẹ̀ gẹ́gẹ́ bí àgbékalẹ̀ tó dúró lórí ọlọ́run ti sọ́nà alukur'an wípé òun ò gbèrò àti faraniwa o lórí àwẹ̀ tí òun ní ká máa gbà yìí bí kìí ṣe pé ìdẹ̀kùn lòun fẹ́ fún wa òun sì sílẹ̀kùn àǹfààní oríire tí ò lákẹgbẹ́ fún wa ní fún gbogbo ẹni tó bá láǹfààní àti gbà wẹ̀ ọlọ́run bá sọ pé wa an tasumu khairun lakum akẹ́ẹ̀ máa sì gbà wẹ̀ ó máa lóore fún yín ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́run bá náà ti mọ̀ pé àwọn ènìyàn kan bẹ fún ìdí kan àbídí tí wọn ò ní lè láǹfààní àti gbà wẹ̀ ọlọ́run ọba ṣe é ní ọrùn fún wọn láti fi ààwẹ̀ sílẹ̀ tán bá wá fi ààwẹ̀ sílẹ̀ ọ̀kan nínú méjì ní ìdájọ́ wọn ìmọ̀ kí wọ́n ó dá ààwẹ̀ náà padà nígbà tí wọ́n bá lálàáfíà àbí kí wọ́n ó máa bọ́ aláìní pàápàá jùlọ ẹni tó ṣe wípé tí ààwẹ̀ bá lọ náà àìsàn tó ń bẹ lára rẹ̀ kò fìgbà kan fi lọ́rùn sílẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ṣe ìdẹ̀kùn báyìí ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó tún ṣe ìdẹ̀kùn fún láti lè fi àwẹ̀ lẹ̀ òun náà ni alimusafir ẹni tó ń bẹ lórí ìrìn àjò wọn ni yusrawu lil musafir safaran yuqsaru fi àyìnyáfutọ̀ àyìnyófutọ̀ wọ́n ṣe nídẹ̀kùn fún gbogbo ẹnikẹ́ni tí ó bá jẹ́ onírìn àjò ìrìn àjò téèyàn lè rìn tí ó fi dírun kù irúfẹ́ ẹni bẹ́ẹ̀ gbàláyé ń bẹ fún ọ ó lè fi àwẹ̀ lẹ̀ kó má gbààwẹ̀ nígbà tí bá ń bẹ lórí ìrìn àjò yìí kódà àwọn àfáàjẹ kò yé wa ipò ẹni tí iṣẹ́ rẹ̀ bá jọmọ́ kó máa rìnrìn àjò lójoojúmọ́ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tó bá gbààwẹ̀ kò sí láì fún bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá fi àwẹ̀ lẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ torí kó ti wà nípò ẹni tí ń bẹ lórí ìrìn àjò àmọ́ tó bá ti dáwọ́ ìrìn àjò rẹ̀ dúró gbogbo àwẹ̀ tí ó gbà yóò san padà tó bá ti jẹ́ pé ìrìn àjò rẹ̀ yìí kò gbọdọ̀ òfìgbà kan dúró ẹni tí máa ń rìnrìn àjò ní báyà iṣẹ́ ọkọ̀ ní í ṣe bí ṣe ń lọ Maiduguri ń lọ Sokoto ń gbìyàn lọ Èkó bí ṣe ń lọ lójoojúmọ́ nìyẹn tó sì wo àìlera ara rẹ̀ wípé òun ò lè pa àwẹ̀ papọ̀ mọ́rú ìrìn àjò yìí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò máa bọ́ aláàrẹ̀ ni yóò máa bọ́ ẹni tó ń gbà àwẹ̀ ni tó bá ti ń bọ́ ẹni tó ń gbà àwẹ̀ yóò máa fi eléyìí rọ́pò àìlègbà àwẹ̀ rẹ̀ àmọ́ tí onítọ̀hún bá rí wípé kò sí láì fi ń bẹ̀ òun lè gba àwẹ̀ wọn bóun ṣe ń rìnrìn àjò yẹn ọlọ́ni wa an tasumu khairun lakum kẹ́ ẹ̀ máa sì gba àwẹ̀ ó lóore fún yín nínú àwọn tí islam ṣe dẹ̀kùn fún láti fi àwẹ̀ lẹ̀ pàápàá jùlọ tí àwẹ̀ bá fẹ́ mú ìnira lọ́wọ́ òun náà ni ẹni tó jẹ ẹni tó ń bẹ lórí ìrìn àjò torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba sọ ilé inú al-Qur'an al-Karim ọlọ́run wa man kana maridan aw ala safari fa iddatun min ayyamin ukhar ọlọ́run gbogbo àwọn tí wọ́n bá jẹ àláàrẹ̀ abẹ́ni tó ń bẹ lórí ìrìn àjò ọlọ́run làmọ́lẹ̀ ìrìn àjò tí a lè rìn tá a wàá dín ìrun kù irúfẹ́ ìrìn àjò bẹ́ẹ̀ ìgbàláàyè ti wà fún wa o kí a tunu kí a sì fi àwẹ̀ sílẹ̀ nígbà tá a bá wà lórí ìrìn àjò bẹ́ẹ̀ àwọn àfáà wa mú wa pé àwọn tí ń bẹ lórí ìrìn àjò wọ́n pín sí ìdájọ́ wọ́n pín sọ́nà mẹ́ta alákọ̀ọ́kọ́ èèyàn lè jẹ́ onírìn àjò an yashqa alayhi sawm aw ya'uquhu an fi'li khairin èèyàn ń bẹ lórí ìrìn àjò èèyàn wá rí i pé tóun bá ní kóun gbààwẹ̀ lórí ìrìn àjò yìí kò ní fóun láǹfààní àtún àti tún lè ṣiṣẹ́ olóore míì bóyá àsìkò òun tó ààwẹ̀ tó gbà ń ó ti kó lágara kò jó lè dìde láti lọ kírun eléyìí àwọn àfààní falfitr fi haqi awla kẹ́ni ó má gbà àwẹ̀ lólóore jù fún o torí pé àwẹ̀ tó gbà tó papọ̀ mọ́ ìdààmú orírìn àjò ó ti kọ́ di láti lè má láǹfààní àti ṣe àwọn nǹkan míì nínú àwọn ojúṣe ẹ̀sìn tó bá rí báyìí àwọn àfààní irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kó fi àwẹ́lẹ̀ ló mà dáa púpọ̀ kí ó má gba ààwẹ̀ nítorí kó ń bẹ lórí ìrìn àjò ìdààmú torí ìrìn àjò àti ìdààmú ààwẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà nù hadithi Jabir qal kana rasulullah sallallahu alayhi wa sallam fi safar faro'a zahaman wa rajulan qad dhullila alayhi faqala ma hadha qalu sa'im faqala laysa min albir as fi safar nínú hadith àfàwà Jabir ó ń tọ́ka sí eléyìí wípé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ń bẹ lórí ìrìn àjò ó wá rí ọ̀pọ̀ tiẹ̀ntì àwọn ènìyàn kan tí wọ́n ṣẹ́gi bo arákùnrin kan arákùnrin náà ó ti ó ti ó ti ó ti ó ti di ẹni tó jókòó kalẹ̀ ó ti wà ńlẹ̀ pọ́lọ́rú tí ò lè gbọ́wọ́ tí ò lè gbẹ́sẹ̀ wọ́n wá ṣẹ́gi bo wọ́n fàtẹ́gùn sí i anabi ní kí ló dé ta lélẹ́yìí kọ́ọ̀lù sọ ìmọ̀ wọ́n sọ fún anabi wípé ah kò sáré rí bẹ́ẹ̀ onírìn àjò aláwẹ̀ ni orírìn àjò ló wà bẹ́ẹ̀ sì ló tún gba ààwẹ̀ fakọ́l anábì wa ni laisa minal bir asọ́ọ̀mù fi safar anábì ní eléyìí ò sí nínú iṣẹ́ lóore kéèyàn wà lórí ìrìn àjò tó ń rí ìnira ó tún wá ní dandanlá òun tún gba ààwẹ̀ anábì fi ẹnu àbùkù kan irú ṣe síbẹ̀ anábì ní kò sí nínú iṣẹ́ olóore eléyìí ń jẹ́ kó yẹ wá wípé tí èèyàn bá ń bẹ lórí ìrìn àjò téèyàn sì mọ̀ wípé ìrìn àjò yìí ìdààmú pọ̀ ń bẹ wọ́n ṣe nígbà láàyè fún yẹn kó dáa púpọ̀ kéèyàn ó fi ààwẹ̀ sílẹ̀ kó má gba ààwẹ̀ lórí ìrìn àjò náà tí Ramadan bá wa lọ tán onítàn kó dá ààwẹ̀ rẹ̀ padà. bákan náà nínú àwọn ènìyàn tí ìdájọ́ yìí tó tún sẹ́mọ́ lára ìpín kejì òun náà ni allah yashoqa alayhi siyam wala ya'uku an fi'lil khair. فالأولى له الصيام لعموم قوله تعالى وأن تصوموا خير خير لكم ìpín kejì òun náà lẹni tó ń bẹ lórí ìrìn àjò àmọ́ gbígbà àwẹ̀ pẹ̀lú ìrìn àjò kò kópa lára bá bó ti wulẹ̀ kó mọ́ wọn lẹni tó bá rí báyìí wípé tó ń bá wà lórí ìrìn àjò tó ń bá gbà àwẹ̀ àwẹ̀ yẹn ò lè kópa lára báwọn láti lè má ṣe ojúṣe ẹ̀sìn mìíràn wọ́n ní irúfẹ́ ẹni bẹ́ẹ̀ èyí tó yẹ kó dìbò fún òun náà ni kó gba àwẹ̀ o nítorí pé ọ̀rọ̀ tí Ọlọ́run bá sọ wípé wa an tasumu khayrun lakum kẹ́ ẹ̀ máa gba àwẹ̀ ń ló lóore púpọ̀ fún yín o ẹ wo ìdẹ̀kùn nínú ṣẹ̀ríà òfin Ọlọ́run yóò máa kíyèsí ìṣesí tí ẹnì kọ̀ọ̀kan wa bá wà láàfin lè mọ̀ pé Ọlọ́run ọba subhanahu wa ta'ala tó gbé yìí kalẹ̀ ọba tó mọ̀ wá ni tó sì mọ tó lè ṣe wá láǹfààní ó sì mọ nǹkan tí ó lè kó ìpalára bá wa lórí eléyìí wa an abi darda qal kharajna ma'a nabi sallallahu alayhi wa sallam fi ba'di asfarihi fi yawmi har afawo abu darda ó ní àwa jáde pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ní ọ̀kan nínú ìrìn àjò rẹ̀ abáṣe ìrìn àjò ní rírìn àjò yìí fi yawmi har oorun mú oorun gbóná girigiri. Giri hatta yada rajulu yada u ala ra'si min shiddatil har de ipon kálukú ni kowo mari fún gbígbóná girigiri oòrùn wa ma fina sa'im illa ma kana min annabi sallallahu alaihi wasallam wa ibn rawaha gbogbo wa la fàwẹ̀ wa le njona la jáwẹ̀ àyàfà anabi sallallahu alaihi wasallam anabi ò jáwẹ̀ tiẹ̀ o àti sàbẹ tá a mọ̀ sí ibn rawaha so ìyẹn túmọ̀ sí pé àìmọ̀ jáwẹ̀ anabi sallallahu alaihi wasallam àti jíjá táwọn sàbẹjá àwẹ̀ tiwọn ó ń sọ fún wa wípé lọ́dọ̀ tànàbí sallallahu alayhi wa sallam ànábì ò rí ìnira pẹ̀lú bóòrùn ṣe mú tóun ànábì ò rí ìnira níbi ààwẹ̀ tó gbà wọn bó ṣe wà lórí ìrìn àjò so ló fi jẹ́ pé ànábì sallallahu alayhi wa sallam ànábì ń gbà àwẹ̀ tiẹ̀ lọ kọjá ṣùgbọ́n àwọn tí wọ́n kan ìnira látara ìrìn àjò yìí tí ààwẹ̀ yẹn ti fẹ́ kó wọn lágara láti ṣe àwọn ojúṣe ẹ̀sìn bẹ́ẹ̀ sì ni anabi ò fi ẹnu àbùkù kan ìṣesí náà ẹ wo ìdẹ̀kùn nínú islam so eléyìí ó jẹ́ kó yẹ wá wípé oníkàlùkù ni ó wàá mọ ara re ó mọ tara tiẹ̀ ó lè má lè mọ ara tẹlòmíì orí ìrìn àjò tí wọ́n rìn tó o sọ pé kò kópa lára bá ọmọ tí wulẹ̀ ọmọ wulẹ̀ gbà wẹ̀ ẹlòmíì mà lè rìn èyí tí ò tó bẹ́ẹ̀ kí ó sì kí àwẹ̀ kó kópa lára bá lóru irúfẹ́ àjò bẹ́ẹ̀ so ìdí kí bá a ṣe ni pé oníkàlùkù bí ara rẹ̀ bá ṣe rí tóun bá ti wà lórí ìrìn àjò ǹjẹ́ òun lágbára láti lè gba àwẹ̀ àbí òun ò lágbára láti gba àwẹ̀. ẹlẹ́ẹ̀kẹta òun náà ni à ń yẹ ṣọkọ alayhi sawm mashaqqatan shadida ghayra muhtamala qad tufdi ila al-halak. àwọn ìrìn àjò mi ń bẹ téèyàn bá wà ń bẹ kò sí ẹnikẹ́ni téèyàn bó wulẹ̀ kéèyàn lámùmọ́ra tó ìnira yóò wà ń bẹ tí ìnira ọ̀hún tó sì lè ṣokùnfà tó lè gbẹ̀mí irú ìrìn àjò báyìí wọ́n ṣe lọ́ranyàn pé àgùdọ̀ gbà wọ́n ṣe léèwọ̀ kéèyàn gbà wọ̀ nírúfẹ́ ìrú àjò bẹ́ẹ̀ ìrìn àjò tó ṣe wípé béèyàn bá rìn lásán láì gba àwẹ̀ gan ìnira tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó lè kó àárẹ̀ bá ní ó sì lè fọwọ́ ba ìlàlàáfíà yìí ni kéèyàn wá tún ní dandan òun ó tún gbà àwẹ̀ lórí irúfẹ́ orí irú ìrìn àjò bẹ́ẹ̀ sẹ̀ríà islam ṣe lè wọ̀ ká máa fi hadith jaabir kẹ́ bó ṣe tún fẹsẹ̀ rinlẹ̀ nínú hadith àfàwà jaabir ana rasulullah sallallahu alayhi wa sallam ipe anabi wa muhammad sallallahu alayhi wa sallam kharaja amal fatih ila makkah anabi ó jáde ní ọdún tí wọ́n ṣìlú maka ó lọ sí maka fasara ata balaga kúrọ́ ìlọ́gọ́mi anabi ń wá rìn lọ títí fi dé àyè tá a dárúkọ yìí wọ́n fún ma dáhà bí kọ́dà yìí lọ. àwọn èèyàn gbààwẹ̀ ànábì wa ni ẹ bá mi mú ife omi ẹ bá mú omi wọn bá gbé omi wá fún ànábì sallallahu alaihi wasallam farafa'ahu hatta nazara an-nasu ilayhi ànábì wa gbé kọ́ọ̀bù omi ànábì gbé e sókè gbogbo èèyàn wá wo kọ́ọ̀bù omi lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam thumma shari ànábì sì mú níbi omi ọ̀hún tó ń ti pé wọ́n Ramadan qila lahu ba'da dhalik wọ́n wá lọ bá anabi sallallahu alayhi wa sallam wípé inna ba'dun nasi qad sọ́ọ̀mù anabi bí wọ́n ṣe jáwé rẹ̀ yìí àwọn kan tún bẹ tá a jọ wà lórí ìrìn àjò yìí táwọn ò já tiwọn faqal anabi ni ulaika al-usat ulaika al-usat anabi ni àwọn èèyàn àwọn olùyapa àṣẹ ọlọ́run ni wọn o àwọn tí wọn ò já tiwọn. àwọn àwọn sàábì anabi ò sì sọ pé wọn sì jáwé wọn ìrìn àjò ẹlẹ́ẹ̀kejì ànábì jáwẹ̀ ó sì fi ife omi tó mu ó fi hàn gbogbo àwọn èèyàn lójú wọn ó mu omi àwọn tí ò wá jáwẹ̀ nínú àwọn sàábé ànábì fẹnu àbùkù kan ìṣesí wọn ànábì ní ẹlẹ́ṣẹ̀ ni wọn kí ló fà ń tó fà ní wípé ìrìn àjò alákọ̀ọ́kọ́ tí ànábì jáwẹ̀ tiẹ̀ tí ó sì fẹnu àbùkù kan àwọn tí òun ò jáwẹ̀ tiwọn ànábì rí wípé ìrìn àjò ọ̀hún ó rọrùn kí èèyàn ó gbá àwẹ̀ pẹ̀lú ìrìn àjò ọ̀hún àyàfẹ́ tó bá agbára tòun ò gbé ṣùgbọ́n àjò ẹlẹ́ẹ̀kejì tánàbí sọ pé ẹnikẹ́ni tí ni ànábìrì pé kò sírú ẹ̀dá téèyàn dẹ́ kò sí bó ṣe lágbára tó kó o irú ìrìn àjò àti ìkẹ́ rẹ̀ lérí wípé abba bó ti wulẹ̀ kó rí gbogbo wa náà láàrin ìnira tó ń bẹ lórí àjò yìí kíkó wa ọlọ́jà àwẹ̀ rẹ o torí pé tọ́lọ́run bá ti ṣe nǹkan kan ní dẹ̀kun fún wa a máa wu ọlọ́run kéèyàn ó lo ìdẹ̀kun tọ́lọ́run ọba bá ṣe fún ni so gbogbo àwọn nǹkan báyìí ó ń forí sọ wípé ẹ̀sìn Islam ẹ̀sìn ìdẹ̀kun ni ẹ̀sìn àánú ni tó fi dórí àwẹ̀ tá à ń gbà kí oníkálukú lè mọ̀ wípé o ò mórí bọ́ níbi kó gbà àwẹ̀ pàápàá jùlọ wọ́n tó jọmọ lẹ́yìn anábùwà muhammad sallallahu alayhi wa sallam èyíkéyìí nínú ìṣesí tí àwẹ̀ rọ̀mọ́dọ́nù bá ti bá wa àbá ṣe gbà á islam sì sọ ẹni tí ò ní gbà tó ṣe pé yóò padà gbà padà àbẹ́ni tí ò ní gbà tó ṣe pé yóò ṣe fídíà yóò bọ́ ọ̀yàn gbogbo àlàyé yìí ó ní islam ṣàlàyé fún wa ó sì kíyèsí ìṣesí ẹnì kọ̀ọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀ kọ́lọ́wọ́n bó tó gbé ìdájọ́ kalẹ̀ abẹ́ ọlọ́wọ́n bá ní tóbi rẹ̀ kó má ṣe wá ní olùyapa àṣẹ ọlọ́wọ́n kó ṣe wálẹ̀ ní tí o lè máa tẹ̀lé àṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala ní kọ̀kọ̀ àti ní gbangba àwa pè tí ojú ọmọ nínú ẹ̀sìn tó sì ti ń tó o tún ń rí àwẹ̀ gẹ́gẹ́ bí ìnira àbí ìdáyàjẹ́ látọ̀dọ̀ ọlọ́run lọ gbé ilé ìkó nínú ẹ̀mí rẹ nígbà tó ti gbọ́ àlàyé yìí láti lè fi yọ wípé kò sí èyíkéyìí nínú tó bá ti mọ ọlọ́run sì ti gbé ìlànà rẹ̀ kalẹ̀ lọ́nà tó lè ṣe àwọn ọmọ anabi adam abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kí ọlọ́wọ́n bá kó ṣe léyìí ní sábàbí ìmọ̀nà fún gbogbo etí tí ó bá ń gbọ́ ọ̀rọ̀ yìí abba wa sallallahu ala nabiyyina muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.